ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọba tí ó ní ọyọ̀ ńlá fún wa ká bẹ̀rẹ̀ ولو ما في بالك إنك على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ṣùgbọ́n a tó ní akọlù agbami ibẹ̀ yẹn bóyá ya tó fẹ́ jẹ́ apẹ́jù a wà á eléyìí tá a rò wípé wa báyìí àwọn eléyìí tí ò sọ nígbà tó wà kàn sọ́ra ni a ń aláàkọ́ọ̀fù jámù ṣúkọ́fù lẹ́yọ̀kan rẹ̀ ìtumọ̀ rẹ̀ o náà ní wípé ní àwọn alìkúò tí wọ́n ń pè ní desert lọ́jọ́pọ̀ tókò a rí wípé àwọn ayanrìn ìpẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ máa pọ̀ mẹ́ ṣàlàyé mi ilé ẹ̀mí ni wípé ìmọ̀kan bẹ tí wọ́n máa ń pè ní ọlọ́mọ yìí làwọn atẹ yèpẹ̀ ẹni pé yèpẹ̀ yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n máa ń lò yèpẹ̀ yanrìn ibi tí yanrìn pọ̀ sí ni wọ́n ń pè ní àpọ̀ ṣáájọ́ mi yẹn ń jẹ́ ọ̀rọ̀ nípa ẹgbẹ́ ọmọ méjèèjì sẹ́yìn ẹ̀wọ́n ti sọ̀rọ̀ fàwọn sẹ́yìn ọ̀sùnmẹ́yìn ó ń jẹ́ ọ̀rọ̀ nípa àwọn ibùgbé àwọn áàdì sọ àgbọ́mi ibùgbé wọn bí gbogbo wọn ṣe rí àwọn tọ́lọ̀ ń fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn fún wa nínú súra yìí wọ́n ní àbí sọ súra yìí gẹ́gẹ́ bí mo ti wá sọ lánàá nínú àwọn hàwámímù onísúra yìí wà wọn ló sì ká ìrìn mú ṣùgbọ́n nínú tafsir tí wá tá a mọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ láti fi gbàkan mú tafsir lọ́wọ́ kìí láti tó bá pọ̀ yẹn ẹjọ́ yẹn ti pẹ́ ní ti ẹ̀wà rọ̀ pàpà yẹn yàtọ̀ sáwọn tá a ti tú láwọn ọdún gbọ́n láyé ìgbà òfin bẹ́ẹ̀ sí ìkọdù àwọn yẹn ti lọ ń tún bí bẹ́ẹ̀ ni ọ̀nà bá ti dì láyé ìgbà tí ojú ẹ̀ ò tí ìdí bó ṣe dà yìí tí ó ti sí fóònù gan nàìjíríà àyàfà wọn ní grangan tó ti sí àti sáwọn ìṣe ibi tá a wá ń lọ lélẹ̀ wọn la kọ́kọ́ bá pàdé ká tó wá máa bá àwọn míì pàdé lẹ́yìn ìgbà tá a bá ṣíkà lórí jùsùpù yìí tó bá rí bẹ́ẹ̀ ó ká ní kékeré torí parí mi gbàwọ́ bẹ̀rẹ̀ la mà tájọjọ máa gbé tájọjọ máa ríra wá gbà náà ìyẹn ni ó jẹ ká wá sọ̀rọ̀ díẹ̀ nípa àyà alákọ̀ọ́kọ́ eléyìí tí í hamim àwọn aráàfin méjèèjì ó ní bí àwọn bàbá wa ti tú wọn bí wọ́n sì ṣe ń tú wọn yẹn náà àwọn àfọ́ naa náà tú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tó máa lọ bẹ̀ yẹn abẹ́jọ́ ìwà ike àwọn aráàfin àwọn ni wọ́n ń pè ní al nínú alimọ̀kọ́tọ̀ àníwá tọ́ba dẹ̀ wùwẹ́ pé wọ́n ní alìṣòrúṣù nùrọ̀ nìyà àwọn kan nínú àwọn àfọ́ àwa àwọn àfọ́ ní Qur'an wọ́n ní kò bẹ́kọ̀ọ́ mọ̀ tó kama pé wọ́n ní alìṣòrúṣù lèmúkọ̀tọ̀ à jàpùtẹ́ ẹ̀wù kan ẹgbẹ́ kí yàn gé nǹkan kí yàn gé nǹkan níjẹun ẹni àwọn aráàfin onímọ̀lẹ̀ ìdàbọ̀ àwọn àràfí wọ̀nyí tó bá bẹ̀rẹ̀ Al-Qur'ani láti ìbẹ̀rẹ̀ rẹ̀ Suratul Fatiha títí dé òpin rẹ̀ Suratul Nas bọ́ bá ti ń ka Fatiha tán sóra tí àwọn àràfí bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ kan ní bá kọ́ àwọn al-huruful wọ́n á bẹ níbẹ̀rẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n nínú àwọn sọ́rọ̀ àkùnà mélòó ó pè mọ́kàndínlọ́gbọ̀n mélòó mọ̀ pé kí ni ń jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n twenty nine twenty nine sọ́rọ̀ ni wọ́n wà bẹ̀rẹ̀. ṣẹ́wárí àwọn aráàfin náà àwọn wá jẹ́ mẹ́la mẹ́lọ ọmọ mẹ́la kí ní jẹ́ mẹ́la 14 ẹ̀ẹ̀mọ́ ọ̀bẹ́dẹ̀ láwọ̀ àwọn èèyàn sì gbọ́ Yorùbá dáadáa ìyẹn ni àfọ́ onítọ̀ṣọ́ níbi tó kí wà yá ṣe máa ń fàwátì àìyàn arúbá aṣáà sínú sùn háyìí كان اشتهى ايه تعالي وجيب لي المجيجي ويجمع الفواكه ويجمع الفواكه الأربع عشر ويجمع الفواكه أربع فواكه الأربع عشر ويجمع الفواكه الأربع عشر سره سحيرا من قطع آل الشعر سره سحيرا من قطع آل الشعر ọmọ ìdáwọ̀ yẹ wá máa kà lọ tani máa kà lọ ní abrahamu akọsáàmù láàzìmí làdáyéhìm arúgbá wàtílìkà kílmì yóò bá àrùn الحرفي معه فهذه أربعة تفصل أه. فإن بكلمة سكون نجتمع ما حرف مد فهو كلمي وقع أو في ثلاثي الحروف مجيدا والود وشطه صحارفي بعد بلك كلاهما مثقل إن أدرما وخفف كل إذا لم يدقما ويجمع الفواكه الأربع عشر سلو سحيرا من قطع هذا الشهر سنه صحيرا ما قطع كاد اشتهر ما يجبر وذاك عيد في فواتح السور في لفظ حي طاهر قد انحصر ها نبو قتي دعرو قتي دعرو واللازم الحرفي أول السور وجوده وفي ثمان حصر آه ولا يوم يزيد ويزيد بعد القرآن وده ما كان بيدل You know they got La ilaha illallah. Ada, pertama tanah mau bawa ẹwà mọ́jọ́ àwọn ará fi mẹ́rẹ̀ẹ̀rin lánàá lè nasun hakimun kọ́ọ̀kìyàn láhùn sípò kí mo sọ nasun hakimun kọ́ọ̀kìyàn láhùn sípò tọba ka bí àwọn ará lánàá lè jẹ́ ó yà wọ́n bá ń mélòó hakimu mẹ́rin tábàbí mẹ́rin kún méjì kọ́ọ̀kì ẹ̀hún tábàbí mẹ́ta kún kọ́ọ̀kì ẹ̀hún mẹ́rin tá lóní mẹ́ta bàbá tàbí mẹ́ta mẹ́rin ẹ̀hún làhún sẹ́rù làhún sẹ́rù tábàbí méjì méjì tàbí kún mẹ́wàá àwọn mẹ́rẹ̀ẹ̀rin lánàá jùmọ̀ àwa máa kà wọ́n bí a sì máa ìhà láàbí musamman yá ti ha a máa kà wọ́n bí a sì máa ìhà láàbí musamman yá ti ha kí mo sọ ọkọ̀ wọn láàfi kà mọ́ a kì í kọ̀nsídà àtàní jókòó isun àti musamman ayàtọ̀ síra kí mo sọ̀rọ̀ kí ni àtàlà rẹ̀ ìsúnmọ̀lọ́ kí wá ní àtàlà rẹ̀ ní ti ń ju ọkọ̀ àtọ́kọ̀ ṣe rí àwọn nǹkan sọ wípé kò sí yàtọ̀ láàrin ismu àti musamu ṣùgbọ́n tó lálàáfíà ni pé ìyàtọ̀ wà ilẹ̀ ẹ̀mìnrin wípé nǹkan ẹyọ kan ó lè mọ́jọ́ pọ̀ márùn jù bẹ́ẹ̀ lọ tí ọba yàtọ̀ nípa ẹ̀kọ́ kọ́ rẹ̀ ó lè pọ̀ ìrùbẹ́ lọ́mi yìí dáàtù gẹ́gẹ́ sí ẹ̀mọ́ kíkẹ́ tó máa jẹ́ òkọ̀ kan nígbà míì ẹ̀ jẹ́ òkọ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n sọ pọ́lọpọ̀ lókọ tí ń jẹ́ lónìí kó tó lọ́jọ́ kejì bí wọ́n bá tún wá sọ̀yàn lókọ tí ọ̀tẹ̀yàn lọ́rùn ìyẹn lè chíǹjẹ̀ bí yẹn bá dàgbà sẹ́ríkì musamu yàtọ̀ sọ́dọ̀ ó kọ símọ̀n àmì nífẹ̀ẹ́ni tí ń jẹ kì í sùn gangan ló kọ yẹn. ìrùkọ ẹgbẹ́ mi àmì ní fún ẹni tí ń jẹ ọkọ̀ ìlà àfi máa ń mú ọkọ̀ táyà kí n mẹ́ni tí ń jẹ ń gbà mí tó kọ ọkọ̀ kúlà ju ẹni tí ń jẹ ọkọ̀ síbẹ̀ ní ayé ẹ̀kọ́ tàbá fẹ́ kà wọ́n súrà yìí ó kọ́ wọn la fi kà wọ́n a kì í fi mọ̀ sáàmà wọn kà wọ́n láti wá kà wọ́n. bóyá ló ti wá kà wọ́n bá wọn mo ṣe báyìí mo dàbí dà. ṣé wàá ní gbogbo àwọn alẹ́hùrọ́fù nọ́rọ̀ níyàwó yìí ẹ máa dé mo ti ń sọ ọ ẹ sọ padà fún mi o ẹ sọ padà fún mi o bí mo ṣe ń tọ ó ti di mélòó tí ti sọ padà mo ti sọ iye sóra tí wọ́n wẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ mo ti sọ iye àwọn gbẹ̀gbẹ̀ mo ti sọ gbọ́dọ̀ tí a kó wọn jọ sínú tá a wọ́n mọ́lẹ̀ ìyẹn mo dẹ̀ láìkẹ́ ju sínú sàhárọ̀ lọ máa ń kọ̀ tá a kàn kí dá sàhárọ̀ tó wà wá jù ẹ ẹlòmí ò rò para rẹ̀ kìdẹ̀ kí n sara rẹ̀ eléyìí tó gbajúmọ̀ nítumọ̀ sáà ń tẹ̀lé nọ́ọ̀sì hakeem kọ́ọ̀kì ọ̀hún láhùwàsá nítorí pé ilé ẹgbẹ́ wo láwà ẹjá fẹ́lẹ̀ ikú ẹ̀bà kí ló ń ṣẹlẹ̀ àwọn àràfí wọn yẹn àwọn àkùnwọ̀n sí mẹ́rin mẹ́lọ mọ́lá kùnwọ̀n sí nítorí wípé ó kọ wọn láàfí kà wọn ilé ọjọ́ pé tí wọ́n bá ti kọ ìkànlẹ̀ ẹ̀dọ́ àfàlà báyìí ìta àfàlà tá a wà sí kí rẹ̀ a lè fún ṣẹ́kìlò rẹ̀ láfa látò rẹ̀ láwọn ṣùgbọ́n ìsìnwó rẹ̀ ní a lè fún tába kọ bá àbá ìṣákìlò rẹ̀ láwò àtàtù rẹ̀ ṣùgbọ́n ọkọ rẹ̀ ní gbá òun ṣé tí wọ́n ti máa tí wọ́n sọ yé wa báyẹn á dẹ̀ máa kà wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú orúkọ wọn kì í ṣe pẹ̀lú sọ́ọ̀tù wọn alóratì ṣé ẹ mọ̀ pé sọ́ọ̀tù ìkọ̀kan wọn tún yàtọ̀ sáǹdì wọn yàtọ̀ wọn ni ká sọ pé bá bá jẹ́ nǹkan nínú phonics yẹn kì í tún ṣe ọ̀nà láti fi pè wọ́n káza pé má kì í ṣe dáàbì pè wọ́n kì í ṣe káza pé ọ̀rọ̀ kì í ṣe dáàbì pè wọ́n àbí ọba rárá á pè wọ́n pẹ̀lú ṣẹ́ẹ̀dì mo wá ní àwọn àpè wọn sí mẹ́rin ìyẹn ò sí lára tàbí sí o ṣùgbọ́n ara ẹ̀kọ́ àwọn àtàjọ máa kẹ́kọ̀ọ́ kúrò nìkan alákọ̀ọ́kọ́ nínú wọn òun lè lè dojú pé àárín rẹ̀ gba ṣarọ́kà alẹ́kọ́kọ́ kún wọn sí méjì ká bọ́ọ̀dẹ̀ bọ́kọ́ lè bá ayé lójú sọ pé á kùn sí mẹ́rin ìka ń bẹ nínú wọn àárín tiẹ̀ gba ṣarọ́kà ní kò gbà sọ̀rọ̀ ìyẹn ní alif ẹ máa rí pé láàmù lọ́wọ́ àmì arábìtọ́lá láàfíà ní ṣarọ́kà lọ́sibí a ah, kì í sọ pé alifu alifu one thousand yẹ o alifu ali kẹsìrọ ní láàmù yẹn gbà o ó ní alifu láàmì ó ní sọ pé alifu láàmì ẹ ti rí àtọ̀ tí mo sọ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ nínú àwọn àlẹ́ ìrọ́fọ̀lẹ́mọ̀kọ́tọ́ àlè wọn làwọn tó ṣe wípé àwọn ò pa àràfin mẹ́ta àràfin méjì láfikún sálàyé mi ti àwọn yẹn ni à ń pè ní hayo tọ̀húrọ̀ hayo tọ̀hù márùn ni wọn ẹ̀rí ìgbà tá fẹ́ kábíyèsí a ha a ha ha lápẹ̀ hamim ṣáàgbọ́ mi yé àwọn sí kan nínú ya kaf ha ya sáà ń tẹ̀lé mi bẹ́ẹ̀ náà ni pọ̀ ha kọ́ àti ha ti wà mí bọ̀ alif lam ra àwọn márààrún yẹn sẹ́mi pé ẹyọ kan ẹ̀ harọ́kà bẹ́ẹ̀ márùn ní tiẹ̀ aráàfin méjì la fi máa ń pè àti ń pè láráàfin mẹ́ta wàtúmádùmádàn tọ̀bí ìyá wàtúmádùmádàn tọ̀bí ìyá mọ́dù tọ̀bí ìlà fi máa náà àwọn àlàkọ́tù rẹ̀ àkọ́tù rẹ̀ sọ́dí ẹ bá wọn nàmbà wá òun ò ní mọ́dún rárá torí pé àárín rẹ̀ gba haruka eléyìí ní mọ́dù ṣùgbọ́n mọ́dù yìí ò ní bí mọ́dù tàbí yẹn lọ méjì pé láti ha èyí sọ pé yá sí àwọn kàtìkàtì àwọn eléyìí àwọn onídàá bá ká ẹwà nínú mọ́nù lẹ́yìn káfù ìsímọ̀nù ẹ̀mọ́ àwọn àwọn ayé àjọ̀rọ̀ fún àwọn ju méjì lọ ha ọ ha ha ya tó ti yé bá ní ẹni wọn rọ àti wọn. ọwọ́ àpò àwọn kan tó ṣe wípé àárín tí wọ́n ó gba sọ̀kún mẹ́fà láàdẹ̀ fàwọn àmọ́ fàwọn ni máa dá bó ṣe mẹ́fà àwọn ẹyẹ wọ́n wá jẹ́ méje Ayo alif ó wà níbi kọ́ọ̀tì ẹ̀wọ̀n kú ṣe tẹ̀lé mi ayọ̀ tọ́ ayọ̀ kú ha mẹ́mi hakim ayọ̀ kú ìyá àtọ́ tẹ̀lé káfù ayọ̀ kú làhú sí ha mẹ́mi se sírún rọ́ tó tẹ̀lé sí ní ayọ̀ ẹ̀rì boko haram mẹ́jọ six láti yọ mẹ́jọ ní ayọ̀ alif adẹ̀yọ ayọ̀ ń tọ́kọ̀rọ̀ sẹ́gbẹ́ six láti yọ pọ̀ okù mẹ́jọ ti bí fourteen la pè tábàámẹ́rin náà sí six kúrò ní fourteen ó máa pé ti mẹ́jọ náà lọ́wọ́ bí èmi ò tẹ lọ sùkúù lọ títí tí mi kí wọn á mọ ọ̀rọ̀ mathematics òkè bá ṣùgbọ́n nínú mẹ́jọ ìyẹn àwọn méje ní kankan náà ayọ̀ àìlùkù ẹ dápẹ́ ọmọ ẹ̀ṣẹ́ yìí gbé lọ sẹ́yìn ṣáàntẹ̀lé mi gbogbo àwọn méjèèjì yẹn sọkún láàrin wọn sọkún yẹn tó wájá ara fi mẹ́jì gbogbo àwọn ẹ̀rọ mọ̀kọ́tọ̀ àyílẹ̀ ní sọkún ní parí wọn alif sẹ̀gbẹ́fà yẹn sọkún ní sọkún ní àwọn tá a pè ní hajjun tọ̀húrọ̀ gan sukun náà lọ́nà ìlú ha tẹ́bẹ́ ní káàlì fún ẹ sukun gbogbo wọn sukun lọ́gbẹ̀yìn mím sukun láàm sukun nóòn sukun sáńtẹ̀lì kọ́ọ̀f sukun àìsọ pé kọ́ọ̀fù kọ́ọ̀fù yóò sukun gbogbo ọmọ sọkún lọ parí sọkún lọ wá wà láàrin irú àwọn ọmọkùnrin ní kílà àwọn ìlú tó dé ah, ẹgbẹ́ wọn sọ ìdarí sọkún náà ní àárín wọn ẹ̀yìn ó tó ti sọ wa ẹgbàá ló kù jẹ pọ́sẹ́yìn. máa súnmọ́ ibà ìmọ̀ ká máa súnmọ́ yìí sọkún wọn náà ní àárín wọn nílẹ̀ ìlànà sọkún méjì ìpàdé bẹ́ẹ̀ ni ayé mẹ́rin láti bọ àṣírí sọkún méjì tó fẹ́ pàdé láti wá nfa mọ́tò tó gbọ́ nílò fi jẹ́ mọ́tò láàzì sàgbọ́mi yé báyìí fa mb kéèlé máa ti. سكون اجتمع مع حرف مد فهو كلمي وهو صحيح فإن كلمة سكون اجتمع مع حرف مد فهي كلمي وهو كلمي وهو مع حرف مد فهو كلمي gbé fún àwòfíìsùlá sì yé lẹ́ṣọ́rọ̀ fi mújìdá àwòfíìsùlá ọ̀yá àwòfíìsùlá sì yé lẹ́ṣọ́rọ̀ fi mújìdá wàlìmọ́dù wàṣìtòkú ẹ̀tí díwá wàlìmọ́dù wàṣìtòkú fàhàrù fi yóò bá dá wàlìmọ́dù wàṣìtòkú fàhàrù fi yóò bá dá wọ́n rẹ̀ pẹ́ tí wọ́n sọ yẹ́ yẹ́ àbá tàbá ti rí wípé kẹ́lìmọ̀ ẹ̀yọ̀ kan wà ní ọ̀rọ̀ kan ni ṣàlàyé mi ti àwa rí wípé sukun rẹ o ṣùgbọ́n ara fi máa ń jìnà sáájú èrò yẹn báwọn máa já mọ́ṣíbì à ń la fà ìlọ́fà tá a fi sọ pé wọ́lá dọ́ọ̀lì torí pé láàmú alákọ̀ọ́kọ́ nu méjèèjì sukun mi sáà gbọ́ mi yé máa ń fa wọ́lá dọ́ọ̀lì náà tẹ́ ní fa pín kábùkalẹ̀ kábù mo rò yé náà ti wá ní tí o bá ti sára bí mi bẹ̀rẹ̀ bá ṣe ju ọ́fíìsì láti yí lẹ́yìn mímu wá tẹ̀lé sẹ́gbẹ́ mímu àti mímu ti pàdé mímu tó parí ó ti di wàhálà dọ́ọ̀lì náà bí láàmù tó tẹ̀lé sáà gbọ́ mi yé ìlàmí sọ pé alif láàm tó ti àpàyè rẹ̀ àwọn àfà ṣé tí mò ń sọ ni ó yé wa bá wọn à ń fi yẹn kọ́ra wa ní kéwù ní òkè sí lára tẹ̀síwájú ara rẹ̀ náà. báwọn méjèèjì yẹn báwọn ti lọ nìyẹn ọ wá kù kan ńlẹ̀ àárín tí ẹ gbà sókú bọ́yọ̀ wá sára fi mọ́ ara fi lì ní nítorí pé fáátì àwọn ṣáájú fáátì àṣáájú yá tó bá lọ jẹ́ pé kẹ́sìrọ̀ lọ ṣáájú náà ara fi mọ́ ti ní ọba والكسر قبل الياء وقبل الواو ضم شرط وفاتح قبل ألف والتزم بل والكسر قبل الياء وقبل الواو ضم شرط وفاتح قبل ألف يلتزم ولين منها الياء ẹni jẹ kọ́ ní ẹ̀rì pé lẹ́nu ló pè é nígbà bá ti rí yá sálàyé bàbá rí wà tí fàtí àwà ṣáájú lẹ́nu ìyẹn ló jẹ́ kí àìnù yẹn ó ní kéèsì tó ìlójú ọ̀sán pé wà àìnù ọdún wà jẹ́ àìnì wà gbóòlò àkọ́sù ó ní àìnù ní ojú méjì o nuskọ mi sọ yìí pé wà á yin ọ wà á yin na fàlìf ẹ o sì wà nù nuskọ mi nítorí wà lóyún pé áyínù yẹn ọ̀nà mẹ́ta la gbà kà ó ṣùgbọ́n ọ̀nà méjì ni ìdọ́gba hafsu táǹkà ló tọ́lé fi ṣàkóyè ìjọba ìlà àwọn ọ̀sán pé méjì wọ́n ní tàwa sókè ṣùgbọ́n kọ́ sókè rẹ̀ náà lọ́wọ́ sáájọ́ mi yẹ tẹ́ bá wá wo àwọn aráàfin yẹn dáadáa ẹ máa rí pé mi aráàfin yẹn kan bíi inú bíi kọ́ sẹ́ndì ẹ máa rí pé mi aráàfin méjì bíi yàsí bíi tọ́sí ẹ máa rí pé mi aráàfin mẹ́ta tọ́sí mi alif ẹ máa rí pé mi aráàfin mẹ́rin alif lam mim sọ́ọ̀tì ṣe sọ tẹ̀lé mi ara fi márùn náà wà káfù àyà àyẹsọ àti àti hàn hàmì àyẹsí kọ làwọn kan lọ kẹkẹ má dùn mí kàkà kọ ẹ̀tọ́ wájú àwọn kàkà kọ ni yóò ní kankan náà ní mara ṣáàjọ mi yẹn tó bá wá rí bẹ́ẹ̀ ṣé wọn ara fi tiẹ̀ nítumọ̀ àbí wọn ò nítumọ̀ gbàgbà ni ha mi kí ni tuma rẹ tó ní tuma àbí ò ní tuma àwọn bàbá wa wọn ní Allahu a'lamu bi muradihi bi dhalika ọlọ́run lọ́mọ jùlọ pẹ̀lú tó gbà lérò pẹ̀lú ìyẹn jẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́ẹ̀sì náà sọ ṣàgbọ́mi yẹn òun ni kí ni àwọn afẹ́ẹ̀sì náà nítorí wọn bá gbà lérò pẹ̀lú ọlọ́run ká ló mọ̀ jù ẹjá fi túmọ̀ àwọn ẹlẹ̀ wọn á ní mímọ ìsàkàtàrà lọ bí ẹlẹ́mì mímọ ìsàkàtàrà lọ bí ẹlẹ́mì ọlọ́run nìkan ló fi máa rẹ̀ máa onìkan ló mọ̀ òfin máa rẹ̀ mẹ́lòmí sáà jọ́ mi yéé ṣùgbọ́n àwọn mímọ̀ àfà wọ́n ní kò sí nǹkan tí ń bẹnu Al-Kùránì tí ó lòdì wọ́n ní tó ìtumọ̀ àwọn aráàfihàn yìí ara àtúmọ̀ rẹ̀ ní àtàhádì ọlọ́run sí challenge fún àwọn lárúbáwá kí ṣe bí àwọn aráàfin èdè yín mo sọ ẹ sọ fún mi àwọn aráàfin wọ̀nyí èdè yín sáà ẹ sì ń sọ lójoojú ẹ wọ́n yá ẹ wá sọ fún mi ẹ ṣàlàyé ẹ ẹ múrú ẹ wá ní ìrọ̀pá gbọ́ mi yẹ àwọn àmì sọ bẹ́ẹ̀ ní àwọn afẹ́sì ṣùgbọ́n màá ní ẹja ọ̀rọ̀ adúró síbi tọ́jọ sí fásáìdì ń pe nígbà wọn ti ní aláàmù bí mo di wọn àlẹ́nu mi náà ò lè kankan bẹ wọn lọ a lọmọ jù yorùbá láyé mi ti ìbára yẹn jókòó rà ní ọlọ́run ló ní mọ̀ jù lọ nípa ń tọ́jú àlérò pẹ̀lú kódà ẹni tó ní ó ní ìtumọ̀ kò lè sọ pé òun máa ń ń gbà lérò pẹ̀lú ẹ̀tọ́ lọ. alam òṣèlú tọba wá rí bẹ́ẹ̀ ó wá di nǹkan mélòó tí mo ti wá ń sọ nípa àwọn ará fìlà ta ni ọba ń sọ torí mo rí pẹ́jọ́ ti lọ bóyá ń sọ lónìí káńtì tí wàá mẹ́rẹ̀ bá káńtì lọ́nstà ta ni ọ sọ ó di nǹkan mélòó tí ó sì tó ah, ọlọ́run sọ fẹ́ ràn ọ́ lọ́wọ́ ẹ̀yà dókítà ló ń lọ́nà ọ̀sẹ̀ kí ló kọ́ kí ló kọ́ àwọn ará fún ara ọmọ ìtẹ́kìlá ọ̀yà kí ló kọ́ ọ́ ẹ̀dá kúta ló mọ̀ kọ́ alìhọ́rọ́fù alìmọ̀kọ́tọ̀ à mo wá ní wọ́n tún jókòó mi alìhọ́rọ́fù nùrọ̀ níyà kí mo pè àwọn arábí wọ̀nyí rìdwánù dà rìdwánù ní ládà láàyè láàyè ọmọ yẹn wà tẹ̀síì ó ti dáa bá bá a bá ti ń parí kọ́ wá rí mi gbogbo àwọn tí ò wá nínú ni tẹ́lẹ̀ wà lára kan wá rí mi gbogbo wọn kò sáwọn kan wọ̀ wá abdulsalami délẹ̀ ọwọ́ agbẹ́ntọ́ ọjọ́ ti sí ojú mi náà mọ̀ ọwọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ìbẹ̀rẹ̀ súra mélòó ni a wà náà méje Allahu Akbar àwa mímu méje níbẹ̀rẹ̀ súra méje àbí kí sàwa mímu là ń sọ Abubakar délẹ̀ bẹ̀rẹ̀ súra mélòó o lè sọ yóò báyìí. abdullahi bá ń sọ àwọn ará fún yíyan sọ sínú ọ̀rọ̀ tá a kó wọn jọ sí ẹsẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó pọ̀ sí abdullahi yóò kí ló ń sọ fún. abdullahi náà sọ. حكيم قاطع لوسي بارك الله wọ́n بابا ti parí ọwárí àwa ní gbogbo wọn mélòó láàpín wọn sí ibẹ̀ lọ́wọ́ abẹ́ látọ̀bọ̀ o àbí bóòlá pè wọn sí bóòlá ti ké wọn ọ̀dà bóòlá ti máa kà wọn tàbí ó sọ pé àti máa kà wọn. ẹ̀dá mi lọ́wọ́ حميم تنزيل لك ẹnu wọn bá tí wọ́n sọ fún ẹyẹ dìí mú tó bá ti dìí mọ́lẹ̀ tó wá dìí mú ó ti ní at least ó ti mọ̀ ń tí ń dẹ̀bẹ̀ dẹ̀ ó sì mọ̀ kí gbogbo mélòó ní fọ́tì wọ́yẹ́ jù máa wùlù fàwátì alárùbá àṣà tí ó ti ń sọ tó bá ti dé wọn mi fẹ́ ká kán lu agbá mi tafsiru yìí torí pé tẹ̀sílù yẹn a ní tààlìkù lórí ọlọ́gbẹ́ alùpùpù a ní tẹ̀sílù tọ́lámù yẹn ti fẹ́ dà tẹ̀sílù tọ́lọ́wọ́ bá pè ó ní bá ó ní tọ́yẹ ká sọ lórí ẹ̀ ẹ̀ màdí tó fi ká ní tà sẹ́ǹpé lẹ́yìn àyà yẹn máa hàn lápọ̀nà lọ tẹ̀lé ìgbàjọ́ sọ ti Kùránì ó sọ tẹ̀lé sí ìlú ìgbàjọ́ sọ̀rọ̀ sàmọ́wá ti wà ládọ́ sọ̀rọ̀ kọ́lùkù ìwà ní ìlera yìí nara tíntín ìnara kẹsí púpọ̀ náà mo ti fẹ́ nara tíntín ìnira yìí nara tí bá ti lè wọ̀ ní rẹ̀ sí ní wàá jẹ́ sọ́dọ̀ làwọn àbí ká máa tún lọ ìyá jọ̀dọ̀ ẹlọ́wọ́ sọ àjọlá eléyìí tá a sọ yìí ọlọ́wọ́ tó ṣe wà láǹfààní yóò sàǹfààní wà á dáa sọ àtẹ̀yìn tẹ̀ ẹ̀gbọ́n ọlọ́wọ́ tó wúlò fún wa yóò ṣe wájú ọ̀la lọ ẹnu ètò ń sí o a tètè parí tàbí sí ìròyìn ẹnu tí ètò ń sí má sí o mo rò pé ẹgbẹ́ mi yé o má sí inú o ó kù díẹ̀ o ọlọ́wọ́ta ọ̀gá fẹ́ bẹ̀rẹ̀ wàhálà kò sọ̀rọ̀. ẹ̀nà ṣe kò sí mọ́ṣọ́lá sí ibẹ̀ ẹ̀mọ́ sáṣọ́ wà lẹ́kìtì náà àwọn mùsùlùmí ti wà lẹ́kìtì tí ó bá ẹ̀mọ́ kò sí mọ́ṣọ́lá sí èyàn àti ẹ̀lẹ́kìtì ìyẹn bó ṣe ní ìyẹn lè ọjọ́ kìíní wọ ẹ̀yìn ni ó dùn sí òní ló fẹ́ gbé yẹn èèyàn wà wájú òun wà lẹ tọkọ àtìyàwó wà kírun wọn ní dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọkọ òdùn wájú tọkùnrin àtobìnrin náà bá sì kírun wọn ẹ̀gbọ́n àtàbúrò àbí bàbá àtọmọ lóbìnrin yóò dùn sẹ́yìn ọdún mi kọ wàhálà sàlámù. dájọ́ lọ. ìta ànábì kí tó fi kò kí kọjá mọ́kànlá rẹ̀ sálàyé nìta bákan náà ìgbà tí wọ́n rò kó àwọn èèyàn jọ pé kí àwọn kánú àwọn àgbàlagbà tí àfa ọmọ kì fún wọn ó oyè wa tó àgbọ̀dọ̀ kí ju mọ́kànlá ṣùgbọ́n sì yẹn lè kíjú mọ́kànlá lọ àbí ò lè kíjú mọ́kànlá lọ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ láàrin àwọn afá ṣùgbọ́n tèmi ó sọ fún yín ni pé gbogbo wọn náà ní aṣọ kí mọ́kànlá ń lò dáadì nítorí àwọn afá yẹn náà ń tọ́ ẹ láti sọ yìí pé tí a bá ní mọ́kànlá ni káwọn èèyàn ké pẹ̀lú báwọn yẹn ti ń kéwu yìí wọ́n à ń kéwu irú ìta nẹ́bí ń ké nígbà tí ń ké mọ́kànlá ṣàlàyé mi ti ṣùgbọ́n mi ò rí yẹn sí mo bá lérò fún pé káàkiri ju mọ́kànlá ẹ má jù àṣùbà àtàǹkì sáǹkì bá nàbì tí ń kì mẹ́gírìbì táǹkì sáǹkì bá nàbì tí ń kì tẹ́ a bá lọ wọ̀ yẹn wípé ká fi ṣe ziyada sí adádùn tí ó wà stipulated látọ̀dọ̀ ànábì ọdún ara wọn tí wọ́n ṣe tó jù bẹ́ẹ̀ lọ́nu sálàfù bọ̀ wọn ò ní jẹ́ẹ̀lì nígbà tí hajj ti lè wá nínú náà ṣùgbọ́n ẹnu tó ànábì ṣe máa ní ká má bàa pè fún wéè fúnjọ tí àwọn èèyàn mi ò lọ nǹkan mi má wọn sálàfù mi lọ́rùn láti gbé wọlé ṣùgbọ́n mo kàn ń sọ yẹn lákàtí jẹ́ pé kìí ṣe mọ́sálà tó le tó bá náà náà náà ṣùgbọ́n wà fọ́ irú ìhádìí yìí ìhádìí yìí Muhammad ìlànà tó dáa jù ìlànà nábì yàtọ̀ nábì yẹn ti kí ju mọ́kànlá lọ ó ti tó àwọn adékáwà náà increase kiri tá lọ kiri níbẹ̀ ẹ fẹ́ sọ. sẹ́rí tẹ́ bá ti kírun lẹ́yìn ìmọ̀ ẹ make sure pé kírun pẹ̀lú ẹ̀ parí tó bá yẹ pé ọ̀yàn ìyẹn ló dáa jù torí ànábì sọlá àlẹ́ sọlá ìgbẹ́ tó bá kírun pẹ̀lú ìmọ̀ títí tó fi parí wọn á kọ́ ládàá kó fi gbogbo rẹ̀ kírun ìyẹn ló pé yẹn jù ṣé eré ọ̀rọ̀ yìí kí tó bá dòrò mo tó fẹ́ kí ní tèmi nìyẹn yẹn ń tèkì rísìkì ìyẹn lè má ra ààyè kí sálàyé lò ìyẹn lè má jẹ ẹni tí ẹ̀kọ́ bá àti kírun yé tó ìmáàmù tó ń kírun fún yìí then ìbáàdà pọ̀ ju pé ká lọ rí mẹ́yọ̀ kan lọ ẹni tí tó bá dòrò lọ tó fẹ́ kí kéṣe fún ọ̀ràn náà kí tó bá dòrò yẹn tá a ṣàlùwà aláǹfààní àti yẹn náà fìlà méjì aláǹfààní láti kakọ̀ áhàn ah, aláǹfààní láti ṣe àdúrà ká tọrọ tó bá wù wá so ìrákà méjì tá a fẹ́ yàn yẹn tó jẹ́ ìrákà méjì tì náà fi là lù wá láyé kàkí wọn bá ṣe fẹ́ kàkí wọn bẹ̀ ká tọrọ ju tá a bá fẹ́ tọrọ mẹ́ta bá wò pé àṣìfẹ́ ṣe bá dà ìlú kíkí ṣùgbọ́n tẹ wá rẹ́ nìkan tó ní ẹlẹ́kí jù bẹ́ẹ̀ lọ́pọ̀ gbàjá o ó náà máa ti ń sọ ó sì láwọn afẹ́ẹ̀sì tí wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run lọ́mọdún. gbígbékẹ̀lẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ sọ́bà lọ àlàjẹ́ àsọ́bà àwẹ̀ ìjàwẹ́ náà mo fẹ́ sọ ẹ̀kẹ́ táwọn ẹ̀ bá ti ń dé tí bá ti ń dọwọ́ parí báyìí àwẹ̀ yẹn gan yóò gbọ́n máa kọ̀ǹtú ẹ̀lú èèyàn nígbà yìí ṣé bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ yóò máa kọ̀ǹtú ẹ̀lú èèyàn torí yóò ti wọra àníta jẹ́ lọ kí ojú mo dáìbò dáìbò tí mo ti ṣe lẹ́kṣọ̀ mi two hours àbí jù ẹ̀ gbàdé òfìdè ta tó ṣe tẹ̀síìrì yẹn à ọmọ la díẹ̀ àwẹ̀ sábà gbé mi náà bọ̀ mo gbá àwẹ̀ kí n sì ìgbọ́dọ̀ jẹ́ mi mo tó fẹ́ ká sáwọn lánàá yóò lágbára jẹ yóò ti rẹ̀ mú ṣẹ́rí kẹlẹ̀mí sọ oúnjẹ ṣùgbọ́n a máa fara kọ́ oúnjẹ síbẹ̀ lánàá tí èèyàn bá ilé tú kẹlẹ̀bẹ̀ síta kíyàn gbìyànjú kíyàn ti dàpọ̀ kíyàn má tó gbé mi ṣùgbọ́n tó bá gbé kẹlẹ̀bẹ̀ tí ò jáde síta lèyàn bá ṣe kọ̀rọ̀ ló bá lọ sí kò sí wàhálà ọjà kẹlẹ̀bẹ̀ ò lè já àwọ̀ ṣùgbọ́n tí èèyàn bá pọ̀ sí ẹni tó tún wá ń gbé mi ibẹ̀ yẹn ni mùṣkílà lè wà ń bẹ̀ torí ó lè jẹ́ pé ìtọ́jú sọ́fún rẹ̀ yẹn gan bóyá àwọn ẹran díẹ̀díẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá ta díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ sọ̀tàdé láti jáde kúrò níbi kìláàfù àwọn jẹ́ ń sọ pé lè jáde wàlá kó lè jáde wàlá kéèyàn ṣọ́ra ń bẹ̀ sóti ó lè jáwé àbí ó lè jáwé jáde so ṣùgbọ́n kò jáwé asúlá kò jáwé tí ìbá ti péré sí mi lọ bọ̀ tí ìbá ti wá mọ̀ tó mo ti ọkọ̀ ẹlẹ́gbẹ̀ jáde sí ẹnu mọ́tò tó gbé mi tú dà bọ̀ àti tọ́ ló sì sí lọ́wọ́ àná síbi mi wá. sí ò sí bẹ̀rẹ̀ nínú ok fún olóòrò gangan àbílẹ̀ látọ̀rọ̀ ẹ̀ láti fún mi ọkọ̀ tí ń takọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ wáyé láìlà gangan orú gangan tí ń jẹ́ òru tó rọ̀ bá ti wọ̀ ló ti bẹ̀rẹ̀ mo ti sọ fún yín níbi rọrọ wa tẹkẹrọ ìgbogbo gbogbo ẹni tó bá ti lè bá ìkànnà sọlá ó ní gbogbo ẹni tó bá ti lè bá sọlá ti lè ó ti bá nà sí ipò nínú ilẹ̀ látọ̀kọ̀ fẹ́ntì àní ìdí ni pé kí èèyàn make sure pé mọ́gìrìbò ga kan ọ̀já níṣẹ́ kí ń jàmọ́ ó ti nínà sí ipò nínú ilẹ̀ látọ̀kọ̀ wọ́lọ́wọ́ ṣebí ò sí mi máa sọ̀rọ̀ ẹ̀fẹ́ hmm, bàbá ìbẹ̀rẹ̀ sọ. ṣe mẹ́ta àmì ọ̀ tí mo tọ́ fẹ́ béèrè ọ̀yá ìrẹ́lẹ̀ àbọ̀sí àná. ẹni tí ọba yìí lọ́kàn lọ gbọ́ ní online báyìí mọ́kọ́rọ́ islamic academy private subhanahu wa muhammad sallallahu alaihi wa sallam tí bá ní kí n tọ́jà máa tó sọ ẹgbẹ́ òtí tó sí ó díẹ̀ o.